Oh! ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Glory be to God in highest. Mo tún wí pé ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Glory be to God in highest. Ọlọ́run gbogbo àgbáyé a gbé yín ga. God of the universe will lift you high. A lọ́ba ní àṣálẹ́ yìí. Make you king tonight. A fún oore ọ̀fẹ́ àti àánú tá Thank you for the mercy and grace we receive. A fún ayé àwọn tó ń gbọ́ wa lórí. Thank you for the listener, uh, the life of our listener in the house. Lórúkọ Jésù á dára fún yín o. Jesus name it shall be well. Ọlọ́run mi mo gbàdúrà. My God I pray. Gbogbo ibi tó ti ń gbọ́ wa lálẹ́ are listening to us tonight lá ọ̀nà àbáyọ. let there be solution. Èyí ni wákàtí ọ̀nà àbáyọ. This is the solution now. Inú gbogbo ọkàn tó ń gbọ́ mi lálẹ́ yìí. The soul of everyone listening to me tonight. kí wọ́n rí ọ̀nà àbáyọ. Let them see solution. Mo gbàdúrà fún ènìyàn kan. I pray for someone. Lórúkọ Jésù gbogbo tó gbẹnu ayé rẹ. Jesus name every dryness in your life. Gbogbo tó ti dòkúnú ayé rẹ. Everything that is dead in your life. Àgbà lórúkọ Jésù. life in Jesus. Bẹ́ẹ̀ dẹ̀ la rí o. So shall it Jésù Olúwa wa. Jesus name alone. Mo kí dájú àti mọ́mì tó ń gbọ́ mi lálẹ́ yìí. and mọ́mì listening to me. Bọ̀dá àti àǹtí Cynthia mo kí ọ lẹ́ẹ̀kan sí. Mother and sister I greet you. Bí ọwọ́ yẹn lé orí rẹ. Place your hand on your head. Mo pa á láṣẹ sí ìṣẹ̀dá rẹ lálẹ́. your creator to Gbogbo tó ti dòkú nínú ayé rẹ. Everything that has died in your life. Lórúkọ Jésù Kristi á gba ìyè lórúkọ Jésù. In Jesus' name you will receive life. Gbogbo tó ti di òkú. Everything that has died in your life. Lórúkọ Jésù àgbà ìyè. In Jesus name they will receive life. Gbogbo tó ti gbẹ nínú ìṣẹ̀dá rẹ. Every dryness in your creator. Lórúkọ Jésù àgbà ìyè. They will receive life. Èmi mí èmi yè sí orí rẹ. I breathe the breath of life to your head. Ó mi sínú àgọ́ ara rẹ. To your body. Ó yá gba ìyè lórúkọ Jésù. Receive life in Jesus name. Bẹ́ẹ̀ dẹ̀ là So shall it be. Jésù Olúwa wa. Jesus name our Lord. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀dá ń gbọ́ lálẹ́. Once again I greet all our listeners. Lórúkọ Jésù àdára fún ọ o. Oh. Jesus name it shall be well. Oh, a fi ọ̀kan rán mi sí ọ lálẹ́ something to you tonight. kí ni tá a fi rán mi. and what is it. According tá a fi rán mi náà ni pé egungun gbígbẹ mi á topic of what I've said to you is my dry bone shall live. egungun gbígbẹ mi á my dry bone shall live. Oh, egungun gbígbẹ tiwọ náà á lálẹ́. your dry bone too shall live tonight. àwọn ọ̀ka bíbélì tìmọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé. bible readers know what I want to speak on. nínú ìwé ìṣe Ezekiel, orí kẹtàdínní ogójì. in the book of Ezekiel chapter thirty-seven. láti ẹsẹ̀ kínní rẹ̀. from verse one. ó láti rí àkọsílẹ̀ nípa egungun gbígbẹ. that is where we saw the record about tribal. kí ni bíbélì tilẹ̀ wí? Ọwọ́ Olúwa wà lé ara mi. Ó sì mú mi jáde nínú ẹ̀mí Olúwa. Wòlíì Èsígálì ló ń sọ̀rọ̀ níbí. Ó sì gbé mi kalẹ̀ láàrin àfonífojì. Ó gbé wòlíì Èsígálì kalẹ̀ láàrin àfonífojì tí ó kún fún egungun. ó wá kún fún egungun. ó sì mú mi rìn yí wọn ká. ìwò ìwò ọ̀pọ̀lọpọ̀ ní bẹ ní gbangba àfonífojì. ìkíyèsí wọ́n gbẹ púpọ̀ púpọ̀. egungun yìí kò kàn gbẹ lásán wọ́n gbẹ púpọ̀ púpọ̀ wọ́n gbẹ kọjá gbígbẹ. ó sì wí fún mi pé. ó wá wí pé. ọmọ ènìyàn. ọmọ ènìyàn. egungun wọ̀nyí lè yè bí. yes. èmi sì wí pé. olúwa ọlọ́run. ìwọ ni ó lè mọ̀. ó tún wí fún mi pé. ó tiẹ̀ ti tó ń bí yẹn bíbélì wí bible says. ẹ olú ẹ̀mí olúwa gbé ìsíkẹ́lì jáde. the spirit of the Lord brought Ezekiel out. ó gbé sí àárín àfonífojì. he set him among the valleys. bẹ́ẹ̀ dẹ̀ ni ó wá rí àwọn egungun tó gbẹ. and he saw dry bones. àwọn egungun gbígbẹ yìí gbẹ púpọ̀ púpọ̀. these dry bones they were very dry. wọ́n gbẹ kọjá yìí. they are very dry. ooo olúwa wá bi ní ìbéèrè kan. the Lord asked him a question. pé Ezekiel. that Ezekiel. gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run. as a prophet of God. Ǹjẹ́ àwọn egungun gbígbẹ yìí lè yìí? Can this dry bone live? Ezekiel ilé yìí kọjá ìgbàgbọ́ mi. Ezekiel said this one is beyond my faith. Ó ní ìwọ Ọlọ́run ló mọ̀. He said it is you God that know. Nítorí pé Ezekiel rí pé àwọn egungun yẹn gbẹ. Because Ezekiel observed that these bones they are very oh, dry. Oh, àwọn egungun yìí gbẹ. These bones are very dry. Àwọn egungun wo là ń sọ nípa rẹ̀? Which bones are we talking about? Àwọn egungun wo ló gbẹ yìí gan? Which bones does it dry? Ilé ìgbé àwọn ará ilé Ísírẹ́lì. Bible said the Israelites. Àwọn ènìyàn Ọlọ́run. The people of God. Àwọn wo ní egungun bí gbígbẹ̀ yìí gan. who are these rebels. àwọn àwọn ọmọ ogun ńláńlá. They are warriors. Àwọn ọmọ ogun ńlá ńlá. They are great warriors. Tí wọ́n kì í ṣe ènìyàn lásán. They are not ordinary man. Àwọn wo ni egungun gbígbẹ̀ yìí gan? Who are these dry bones? Àwọn ẹni tí ìrètí wọn ti pin. Those that they have not they have nothing hope. Àwọn ẹni tí ìrètí wọn ti pin. In which their hope has come to an end. Àwọn tí wọn ò ní ìrètí mọ́. Those that they are hopeless. Àwọn yìí là ń sọ nípa rẹ̀. These are the people we are talking about. Àwọn wo ni egungun gbígbẹ̀ yìí gan? Who are these dry bones? àwọn tí ìgbé ayé wọn tí wọ́n wà láyé ṣùgbọ́n bí òkú. those that they are living corpse. àwọn tí wọ́n ń gbé ìgbé ayé òkú. those that they are living the life of death. ẹ wọ́n wà láyé ṣùgbọ́n gbogbo ìgbé ayé wọn bí ìgbà tó ń pé òkú ni. they are alive but all their lifestyle is like death. Ah, àwọn wo ni à ń pè ní egungun gbígbẹ yìí. who are these tribe bones. àwọn tí wọ́n ayé ti parí wọn. those that the evil one have finished ten. àwọn tí ayé ti parí wọn. those that the terrestrial one have finish ten. àwọn tí ò ní ìrètí. those that they are hopeless. àwọn tí àwọn tí wọ́n ti ṣiṣẹ́ lórí ògo wọn. those that they have worked over their glory. àwọn tí wọ́n ti parí àyànmọ́ wọn. those that they have finished their testing. àwọn tí wọ́n ti parí lórí ìràwọ̀ wọn. those that they have finished over their stars. àwọn tí wọ́n ti já ìràwọ̀ wọn. those that they have put down their stars. àwọn tí wọ́n ti bo ìràwọ̀ wọn those that they have covered their stars. àwọn tí ìṣerere wọn ohun rere tá a gbogbo tá a lè sọ nípa wọn àwọn tí ọ̀tá ti parí iṣẹ́ lórí. those that enemy have finished their prosperity. oh àwọn wo la ń pè ní egungun gbígbẹ. who are these tribal àwọn tí àìsàn àìní ìyàgàn tó ti borí ọkàn wọn. those that lack sickness and barrenness has overcome their soul. àwọn tí ó sì ti parí iṣẹ́ ayé wọn. those that poverty have finished work over them. àwọn tí gbèsè ti gbèmè. those that debt has swallowed. àwọn yẹn là ń sọ nípa ẹ̀ lálẹ́. that's the one we're talking about tonight. àwọn yẹn là ń sọ nípa ẹ̀ lálẹ́. that's the one we're talking about tonight. àwọn tá a bí láti ṣàkóso. those that we are they are born to rule. àwọn tá a bí láti ṣolórí. those that they are born to rule. àwọn tí a bí láti ṣàkóso. those that they are born to control. àwọn tí a bí láti ṣe olórí orílẹ̀-èdè. those that they are born to be the president of a country. àwọn tí a bí láti jẹ olórí e, e, iléeṣẹ́ ńláńlá. those that they are born to be the head of a big company. oh àwọn yìí là ń sọ nípa. that's the one we are talking about. ṣùgbọ́n tí ayé ti parí wọn. in which the tension one have finished one of my friends. ǹjẹ́ mo lè sọ àsọtẹ́lẹ̀ sí ayé rẹ lálẹ́. and I prophesied it your life today. èmi ń wí lórúkọ lọ́rùn àwọn olùkọ́. I say in the name of the Lord God of hosts. tó bá wà lára àwọn ọ̀ka tí mo sọ nípa wọn lálẹ́ among those people that I mentioned tonight. Tí gbogbo ayé rẹ ti gbẹ. That your life has tried. Tí wọ́n ti sọ ayé rẹ di òkú. That they have turned your life to be dead. Mo wí lórúkọ Jésù Kristi Násàrẹ́tì. I speak the name of Jesus Christ of Nazareth. Pé kí ayé rẹ gba ìyè lálẹ́ yìí. That your life will receive life tonight. Mo ń ayé rẹ gba ìyè lálẹ́ yìí. Your life will receive life tonight. Kí ni àwọn egungun gbígbẹ́nu ayé wa? What are dry bones in our life? Kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó dàbí egungun gbígbẹ nínú ayé wa? What are the things that is like dry bones in our life? Kí ni àwọn nǹkan tá a ti sọ̀rọ̀ tínú lè lórí. What are those see that you don't have hope on again? Kí ni àwọn eh, àwọn nǹkan tó dàbí ìgbà tó yẹ pé ó ti kú nínú ayé wa. What are those things that it seems as if it has dead in our life? Àwọn nǹkan jẹ́ àrùn bóyá ìyanu tilẹ̀ lé tinú wọn jáde. Those things that we don't even think that miracle can come out from him. Pé gẹ́gẹ́ bí ènìyàn. As a man. Gẹ́gẹ́ bí ẹlẹ́ranra. As a man. A sọ pé ẹ eléyìí. You say forget this. Ẹ sọ pé eléyìí ò lè ọ̀pọ̀ sọ́nà àbáyọ mọ́. You say there is no solution over this one again. Ẹ sọ pé eléyìí kò lè ṣeéṣe mọ́. You say this one can never be possible. Àwọn ìyẹn ni mò ń sọ lálẹ́ yìí. the one I'm talking about. Ezekiel dé àárín egungun gbígbẹ. Ezekiel was brought among the valleys. Ó ní èmi ò rò èmi ò mọ̀ bóyá ó lè yè. He said I don't know maybe this bone can live. Ọ̀rọ̀ ẹlẹ́gẹ́ ti mú iyèméjì wá. Your word even bring doubts Ah, Ọlọ́sẹ̀ rẹ ti mú iye méjì wá. Your work has been down. Ah, ọ̀rẹ́ tó súnà rẹ ti mú iye méjì wá. Your finances are brought down. O ò tiẹ̀ ní ìrètí nínú rẹ̀. You don't even have opening. O ò ní ìgbàgbọ́ nínú rẹ̀. You don't have faith in it. Olúwa rán mi ṣe ọlọ́lẹ̀ yìí. God send me to you tonight. Ní ìwòlíì mo pariwo. I declare as a prophet. Gbogbo ohun tó mú kí o sọ ìrètí nù. Everything that make you to lose your hope. Gbogbo ìgbé ayé gbogbo gbígbẹ rẹ. Every lifestyle of your dry bone. Tí ò ní mú kọ ní ìrètí That did not make you to you have hope. Bọ́lọ́lùwà yanjú rẹ̀ lálẹ́ yìí. Lord settle it tonight. Bọ́lọ́lùwà yanjú rẹ̀ lálẹ́ yìí. Lord settle it tonight. Ǹjẹ́ mo bá ènìyàn kan sọ̀rọ̀? I think I'm talking with someone. Mo rí àwọn ìtàkà nínú Bíbélì. Lots of stories in my Bible. Ó àwọn ènìyàn àwọn kan bí Abraham àti Sarah. People like Abraham and Sarah. Àwọn tí ó dàbí Abraham àti Sarah People like Abraham and Sarah. Àrùn kan ara Abraham ti kú. The manhood of Abraham has died. Bẹ́ẹ̀ni ilé ọmọ Sarah ti kú. And the womb of Sarah has died also. So kò ò lè gba ọmọ mọ́. They cannot receive child again. Wọ́n ò lè gba ọmọ. They cannot hold child again. Wọ́n ò lè bímọ. They cannot have child again. Àwọn egun ipò egungun gbígbẹ mò ń sọ yìí. I'm talking about the position of dry bone. Ó sọ nínú àwọn èèyàn bí egungun gbígbẹ. I'm talking like people from dry bone. Àwọn èèyàn bí Abraham àti Sarah. People like Abraham and Sarah. Àwọn ní àpẹẹrẹ bí egungun gbígbẹ The example of dry bone I'm talking about. Tó bá kà nínú ìwé Genesis kejìlá. If you read the book of of Genesis chapter twelve. wàá ní tó ọmọ Ábúráhámù. see where the Lord made promise of child for Abraham. bẹ́ẹ̀ ìlérí yẹn ò ṣẹ. but the promise did not come to pass. fún àìmọye ọdún. for many years. títí tàbí dénú ìwé Genesis orí kọkànléní when we got to Genesis chapter twenty-one. ní ìlérí tó ṣẹ. till then the promise come to pass. wọ́n ti wà ní ipò gbígbẹ. they are in the position of dryness. ayé wọn nǹkan ọmọ wọn ohun gbogbo ilé ọmọ wọn nǹkan ọmọkùnrin wọn ti kú. Their life, their manhood, their woman die. Oh, èmi wí lórúkọ Olúwa. Say the name of the Lord. Bàbá rí obìnrin kan ní abẹ́ òmí lálẹ́ See any woman under my voice tonight. Bàbá rí ọkùnrin kan lábẹ́ òmí lálẹ́ See a man under my voice tonight. Tí ìyàgẹ́ ti sọ ọ́ di òkú. The barrenness has turned you to death. Èmi wí pé kó gba ìyè ní àná yìí. I say you receive life tonight. Mo mọ ọmọkùnrin kan nínú ìwé iṣẹ́ apostoli orí kẹta. I know a man in the book of Acts of Apostle chapter three. Ọmọkùnrin yẹn bí ní ara láti inú ìyá rẹ̀ wá. The man was born late from his mother. Kò sí ìrètí kankan fún. There is no no hope for him. Àwọn èèyàn rẹ̀ a máa gbé lọ sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì dídára. People will take him to the beautiful gate. Ó wà ní ipò egungun gbígbẹ. He was at the position of driver. Nígbà tó tilẹ̀ ń bi pé ní ṣé tàtó rí pétérù àti johannu ó tẹjúmọ́ owó ló ń béèrè owó ló ń retí lọ́wọ́ tó sì mọ̀ pé ní òun ti wà ní ipò gbígbẹ. when he saw Peter and John he look at them he was asking for money because he know that he is in the position of dry. kò ní ìrètí kò lè rìn. there is no hope for him to work again. ṣùgbọ́n olúwa ṣiṣẹ́ nu ayé rẹ̀. God work in his life. mo rí ọkùnrin kan ní èdè odò Bethsaida. I saw the man beside the pool of Bethsaida. nínú ìwé johannu orí karùn-ún. in the book of John chapter five. ó ti wà ní ipò gbígbẹ. he was at the position of dry he is at the position of death. ẹ egungun rẹ̀ ti gbẹ. which means that all his bone up tried. àìsàn ti gbẹ egungun rẹ̀. sickness have tried his bone. kò ní ìrètí mọ́. doesn't have hope. kéèyàn wà níbẹ̀ fún ọdún méjìdínlógójì. for someone to be there for thirty-eight years. ó mọ̀ pé ó pè fún nǹkan kan. you know it's call for something. ó ṣùgbọ́n lọ́jọ́ kan. but one day. olúwa ṣíjú àánú wò. God have mercy on him. ó gbé dìde lórí àkejì àìsàn. he rose him from the sick bed. ó sọ egungun gbígbẹ rẹ̀ di yìí. and he turned his dry bone to life. egungun gbígbẹ arákùnrin ìbàdàn yìí. if the dry bone of this man can live sábà lè yìí. If that of Abraham and Sarah can lay. Ó èmi wí lórúkọ Olúwa. I say in the name of the Lord. Tí eh, ọmọkùnrin tó wà ní ẹnu ọ̀nà tábìlì dára yẹn tó yẹ kó gbígbé rẹ̀ bá lè yí. If the man at the beautiful gate his bride one can live. Jíjẹ náà yè lórúkọ Jésù. Yours we live too in Jesus' name. Mo jíjẹ náà yè lórúkọ Jésù. Yours will live in Jesus' name. Mo ní àwọn oríṣiríṣi eh, àpẹẹrẹ nínú Bíbélì. I have many examples in Bible. Tó dàbí ìgbàgbọ́ pé kò sí ìrètí mọ́. that is like there is no more hope. tí ìgbé ayé wọn ti gbẹ. that their life has dried. nínú ìwé orí kọkànlá. in the book of John chapter eleven. arákùnrin kan wá bẹ̀rẹ̀ tó mọ ìtàn rẹ̀. there was a man there you know the story. Lásárù tó kú. Lazarus the dead man. Maria àti Màtá. Mary and Martha tí wọ́n jẹ́ arábìnrin arákùnrin. in which their family of those people, wọn ò ní ìrètí mọ́. they don't have hope. nígbà tí Jésù dé tó ń bá wọn sọ. when Jesus came and speaking to them. wọ́n láàmú pé yóò jíǹde ní àjíǹde. he said that we know that he will he will resurrect in the resurrection. oh Jésù wí Jesus said. wọ́n ní àjíǹde àti yìí. is a resurrection and life. pé Lásárù di ìyà that Lazarus will live again. oh pé yóò di àyè padà. that he will turn to living again. àṣẹ ọ̀rọ̀ jáde tọ̀ Lásárù. there was a three of what to Lazarus. bẹ́ẹ̀ ni pe Lazarus jáde. and he called Lazarus out. Lazarus jáde nínú ibojì. Lazarus come out from grave. èmi ò mọ ipò òkútáyé sọ sí. I don't know the position of death as the one of. put mo fi ọ̀rọ̀ pe ìṣẹ̀dá rẹ jáde. I use what to call out your creator. ní orúkọ Jésù Kristi ti Nazareth. in the name of the Jesus Christ of Nazareth. ó wà ní ipò gbígbẹ. he is at the position of prayer. Olúwa wá sọ nǹkan fún fún Ìsíkẹ́lì. the Lord told Ezekiel something. ó sọ nǹkan fún Ìsíkẹ́lì. told Ezekiel something. ẹ bá mi kà á síwájú. ó tún wí fún mi pé. sọ tẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí. ó ní kó sọ tẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí. sì wí fún wọn pé uh-huh. ẹ̀yin egungun gbígbẹ uh-huh. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí uh-huh. ni olúwa ọlọ́run wí fún etí èmi ò mú kí èémí wọ inú yín ẹ̀yin ò sì yè èmi ò sì fi ìsàn sára yín ìsàn sára yín èmi ò sì fi ìsàn sára yín èmi ò sì mú ẹran wá sára yín èmi ò sì fi awọ bò yín èmi ò sì fi èémí sínú yín ẹ̀yin ò sì yè ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni olúwa. Oh! olúwa sọ fún ìsìkẹ́lì. the lord told ezekiel. pé kó sọ tẹ́lẹ̀ sínú àwọn egungun wọ̀nyí. prophesy to this bone. olúwa sọ ipa tí ìsìkẹ́lì ó kó bí wòlíì. the lord is telling ezekiel the impact that is going to take as a prophet. olúwa sọ ipa tóun ó kó bí ọlọ́run fún ìsìkẹ́lì. the lord is telling Ezekiel his impact that is going to take. pé ìwọ sáà ti sọ tẹ́lẹ̀. that you just prophesy. pé o wàá fi èmi sínú wọn. that I will put breath in them. pé o wàá fi san bò wọn. and we cover them with vein. ó oh, olúwa dẹ̀ ń bá yẹn lálẹ́. the Lord is talking to someone tonight. ìjọ́ wo lọ sọ sí ogun ayé rẹ káyìn. when Last, did you speak to the to the battle of your life. Ìjọ́ wo ló gba wòlíì Ọlọ́run láàyè láti sọ ọ̀rọ̀ sí ogun ayé rẹ? When did you allow prophet of God to speak to your life? Ọ̀pọ̀ ló tilẹ̀ máa rí wòlíì bí Ọlọ́run. Many even see prophet as God. Jẹ́ n sọ àṣírí fún ọ. Let me tell you secret. Ṣé àwọn wòlíì kan bá ń sọ fún ẹ bẹ́ẹ̀? If some prophets are telling you this. Irọ́ ni wọ́n ń pa fún ẹ. They are deceiving you. Tiwa ni láti gbàdúrà sí Ọlọ́run. Ours is to pray unto God. Ti Ọlọ́run ni láti gbọ́ àdúrà. God is to answer the prayer. Èèyàn kan ní ń dáhùn àdúrà. It is that answer prayer. Ìdá àdúrà ti Ọlọ́run ni. The answer of prayer is for God. Ìjọ́ wo ni o ti sọ tẹ́lẹ̀ sí ogun yẹn? When have you prophesied to that person? Ìjọ́ wo ni wo ti jẹ́ kí wòlíì o sọ tẹ́lẹ̀ sí ogun yẹn? When have you allowed your prophet to speak to your country? Àwọn kan tilẹ̀ sọ pé kò sí wòlíì láyé Some people say there is no more prophet. Ìdí ni ẹni wo fi gbàgbọ́ náà. This is the reason why they don't believe in prophet. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wòlíì náà náà ń gbọ́ yé o. And they listen to the voice of prophet. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbà náà ni wọ́n ń gbọ́ o. And they listen to it every time. Táwọn ò jẹ́ kó rọ̀ mọ́ ìgbàgbọ́ nù wọn. But they didn't allow it to hold on to their faith. Torí kíní ti ń takọ wòlíì nínú ayé wọn. Because something is going against prophet in their life. Torí pé wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn wòlíì kan gbàgbọ́ they have dead to the hand of fake prophets. ìyẹn ò túmọ̀ sí pé wòlíì Ọlọ́run ò sí. that one doesn't mean that there is no prophet of God. ìyẹn ò túmọ̀ sí pé ọ̀rọ̀ Ọlọ́run sì mọ̀ sí lẹ́nu wòlíì. that means that that doesn't mean that there is no word of God in the mouth of. torí èmi rí pé a kọ́ nípa tèmi wípé. because I see that it has been written concerning Olúwa náwó rẹ̀ sì fi kàn mí lẹ́nu. the Lord stretch his hand and took it from my mouth. ó ní ìwé lónìí mo fi ọ̀rọ̀ mi sí ọ lẹ́nu. then I put my word in your mouth. ó ní mo sì fẹ́ lórí àwọn orílẹ̀-èdè. and make you to be the controller of the nation. láti pàṣẹ àti láti fàlulẹ̀. to uproot and to pull down. láti pàṣẹ láti jí. to kill and to wage. láti pa àti láti parun. to kill and to destroy. láti àti láti jí. and to wake. olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí èmi lé ẹnu. the Lord put his word in my mouth. ọ̀rọ̀ rẹ̀ ìyè dẹni. his word is life. ọ̀rọ̀ rẹ̀ ìyè ni. his word is life. èmi sọ nípa ti ènìyàn kan lálẹ́. I say concerning someone tonight. wípé egungun gbígbẹ rẹ̀ á that your dry bone will live. egungun gbígbẹ rẹ̀ á your dry bone will live. o ní ipa láti kó. you have ipa to take. wòlíì rẹ ní ipa láti kó. your prophet have ipa to take. ọlọ́run ní ipa láti kó. God have ipa to take. ọlọ́run láti mí èmi yìí. God is to breathe the breath of life fi sasí ara wọn. is to cover them with veil. ó ní láti mí èémí yè sí wọn. is to breathe the breath of life to them. ó nígbà tó débi bojì Lásárù. when he got to the grave of Lazarus. ó ní ẹ òkúta kúrò. said they should roll away the stone. èmi ò pe òkú Lásárù jáde. I will call the dead body of Lazarus. ènìyàn ní ipa rẹ̀ láti kó. man have his own ipa to take. èyí tó ń kárí bọnú yìí kọ́ ni ọ̀nà àbáyọ. the one you agree is not the solution. ìrònú tó ń rò ìkọ́ni ọ̀nà àbáyọ. that thinking is not the solution. ẹ kókò tó ń pè ìkọ́ni ọ̀nà àbáyọ. that memory is not the solution. What you have is that you have ipa to take. láti gbàdúrà. To pray. Láti ké. To shout. Tí Ọlọ́run ni láti gbọ́. God is to answer. O nílò láti ké. You need to shout. O nílò láti láti láti láti rí wòlíì rẹ̀ láti jọ parapọ̀ láti ké. you need to see his prophet to call on to God together. láti jọ sọ̀rọ̀ sí ogun ayé rẹ. to speak to the battle of your life. ǹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ayé rẹ. Do you know that the matter of your life? Ohun gbólóhùn kan ṣoṣo ló nílò. You need just a statement. Ǹjẹ́ òun pé ọ̀rọ̀ kan ṣoṣo tó láti yí ìtàn rẹ padà? You need that you only need a word to change your story. Ǹjẹ́ òun pé ọ̀rọ̀ kan ṣoṣo tó láti yí ayé rẹ padà? A word is enough to change your story. Ǹjẹ́ òun pé ọ̀rọ̀ kan ṣoṣo tó láti fún fún gbogbo tó ti dòkú nínú ayé rẹ ní ìyípadà? A word is enough to give every dry things in your life to live again. Ǹjẹ́ òun pé ọ̀rọ̀ kan ṣoṣo tó láti sọ gbogbo tó ti gbẹ̀yẹn láti mí èmi yè sí? A pronouncement is enough to take a breath of life to every dryness. Ọ̀rọ̀ iye nìkan nìkan ló kàn nílò ni. it's only the word of life that you need. kì í ṣe ọ̀rọ̀ lásán. not just ordinary word. olùkọ́ mi sọ fún àwọn ènìyàn. that is why I do tell people. pé wòlíì wà fún ìtọ́ni àti àti ọ̀nà àbáyọ. that there is prophet to instruct and for the solution. bó ọ̀nà àbáyọ fún ayé àwọn ènìyàn. the solution for the man's life. ó ní àwọn egungun wọ̀nyí. he said this tribe tó ń bá ti mí èmi yè sí wọn. if he breathe the breath of life. wọ́n wàá yè. they will live. ó ní àwọn ogun ńláńlá. he said the great battle. àwọn ogun Israeli. the Battle of Israel. Àwọn ọmọ aráalé Ísírẹ́lì. The Israelites. Àwọn ni àwọn ènìyàn yìí. These people. Ìwọ náà ọmọ ológo ni ọ́. You too, you are glorious child. Àwọn ọmọ rẹ ọmọ ológo ni wọ́n. Your children are glorious children. Kìnìún ló gbẹ nínú ayé wọn. Something that dragged them there. Kìnìún ló sọ ògo òkú nínú ayé wọn. Something that turned glory to death in their life. Kìnìún kan ló sọ àyànmọ́ wọn di òkú. Something turned their destiny to death. Tó jẹ́ kí ayé wọn gbẹ. That made their life to try. Tí ò jẹ́ kó so èso. That did not bring out fruit. Tí ò jẹ́ kó nítumọ̀. That did not have meaning. Mo ní ìròyìn ayọ̀ fún ara. I have a great news for you today. Pé òpin dé bá òǹkan náà nínú end has come to that thing in your life. Genesis ten Ìyẹn ní agbára púpọ̀. That one is so powerful. Pé òun ṣí ibojì wọn. That he will open Pé òun dẹ̀ pè wọ́n jáde. will call them out. Ọ̀pọ̀ ló ń gbé ìgbé ayé ìbò. Many are living the life of grave today. Ọ̀pọ̀lọpọ̀ ló fi ògo àyẹ̀mọ́ wọn pamọ́ sínú ibojì. Many their glory and destiny have been kept in Wọ́n ti fi ìṣẹ̀dá wọn pamọ́ sínú ibojì. Wọ́n wá ń gbé ìgbé ayé òkú lórí rẹ̀. And they are living and they are tọ̀ wá láwọn the word of God come to you tonight. Abẹ́ gbé ọ dìde padà. You want to be raised again. tó di òkú láyé rẹ fẹ́ gba yìí. What Drive in your life want to receive life. Ohun tó ti gbẹ́nu ayé rẹ fẹ́ gba ìmísí. Drivers in your life want to receive inspiration. O kàn nílò láti gbàgbọ́. You need to believe. Láti fi ayé rẹ fún Jésù. Give your life to Jesus. Ohun àkọ́kọ́ nìyẹn. That is the first thing. Nígbà tó bá fi ayé rẹ fún Jésù. When you give your life to Christ. Wàá rí ìyanu Ọlọ́run. You see God's miracle. Ènìyàn kan sọ ẹ̀rí kan fún mi láìpẹ́. Someone shares testimony. Pásítọ̀ kan sọ ẹ̀rí kan fún mi. The pastor was sharing a testimony. Ní ọ̀sẹ̀ tó kọjá. Last week. Pé nígbà tí mo wá sí ọ̀dọ̀ àwọn. When I came to their. Ó dàbí pé mo sọ nínú prógráàmù I said it in one of my programs. Pé arábìnrin kan tó wà tí ò bí was a woman she was born for forty-nine years. bẹ́ẹ̀ kò tilẹ̀ lóyún rí. I go conceive for one. bẹ́ẹ̀ lẹ́yìn program yẹn. but after that program. tí a gbàdúrà. I will pray. pé ó dẹ̀ bí ọmọ. she gave birth. mi ò mọ tó sọ ilé ọmọ rẹ di o. I don't know what turned your womb to death. mi ò mọ tó sọ ìṣẹ̀dá rẹ di o. I don't know what turned your petal to death. mi ò mọ tó sọ ọwọ́ rẹ di o. I don't know what turned your head to death. lọ́gbọ̀n òdodo bá dáwọ́lé ní kú. na everything that you lay your hand on. mi ò mọ tó sọ ìgbéyàwó rẹ di o. I don't know what turned your marriage to death. mi ò mọ tó sọ ètò ìsúná rẹ tó sọ di o. I don't know know what turn your finances to death. ó sọ ayé aya ọkọ rẹ di òkú. that turn your husband your wife life to death. ó sọ ayọ̀ rẹ di òkú. turn your Your joy to death. Ó sọ gbogbo tó sí sí di òkú. Turn everything you have to death. Dọ́tọ̀ bá ti fi ayé rẹ̀ fún Jésù lálẹ́. But you give your life to Christ tonight. Mo ní ìròyìn àwọn gbogbo táyé sọ di òkú náà ayé rẹ̀. I have a good news for you that everything that even when you are to death in your life. As you are going to decree tonight. Bá a ti máa sàṣọtẹ́lẹ̀ lálẹ́. As you are going to prophesy tonight. Pé ayé rẹ̀ yóò dẹ̀ gba iye padà. Your life will receive life again. Ohun àkọ́kọ́ ni kò gba Jésù. First thing is to accept Jesus. Ohun kankan jìnnà ni pé kò ké. Second thing is to shout. Kò dẹ̀ gbàdúrà sí Ọlọ́run. And pray to God. Bẹ́ẹ̀ dẹ̀ ni wàá rí pé ayé rẹ̀ yẹn á yè see that your life will live. pé ayé rẹ̀ yẹn á yè. that your life will live. bẹ́ẹ̀ dẹ̀ la rí lórúkọ Jésù. so shall it be in Jesus. jásáré wọnú àdúrà. let's go into prayer. máa pa àdúrà yìí fún ọ. wàá kígbe orúkọ Jésù dáadáa. call the name of Jesus very well. wàá pariwo lóhùn òkè. shout aloud. mo fẹ́ kó múra nínú àdúrà yìí. I want you to be serious in this prayer. ohun tá fi bẹ̀rẹ̀ náà rèé. what are going to start with. ìwọ egungun gbígbẹ mi. the dry bone in me. ó yá gba ìyè lálẹ́ yìí. sleep like tonight. ìwọ egungun gbígbẹ mi. dry bone in me. ìwọ egungun gbígbẹ mi. leave my dry bone. ó yá gba ìyè lálẹ́ yìí. sleep like tonight tonight. Ìwọ egungun gbígbẹ mi. You my dry bone. Ó yá gba ìyè lálẹ́ yìí. Live life tonight. Ó yá gba ìyè lálẹ́ yìí. Live life tonight. Jésù dáadáa. Call the name of Jesus very well. Wàá pariwo. Shout nínú ibojì ayé. grave of terrestrial. ìwọ ìṣẹ̀dá mi o. my creator. ó yá jáde kúrò ńbẹ̀ lálẹ́ yìí. come out tonight. ó yá jáde kúrò ńbẹ̀ lálẹ́ yìí. come out tonight. ó lọ máa ṣí ibojì wọn. daddy will open their grave. ó lọ máa gbé wọn dìde. he will bring them out. nínú ibojì ayé. in the babe of terrestrial. tá a fi ìṣẹ̀dá mi pamọ́ sí. that my creator have been kept. tá a fi ògo mi pamọ́ sí. that my glory have kept. tá fi àyànmọ́ mi pamọ́ sí. that my destiny have kept. ó yá jáde lálẹ́ yìí. come out tonight. wá pariwo. you will shout. gbogbo rere tó di òkú nínú ayé mi. every good thing that has died in my life. gbogbo rere tó ti dòkú nínú ayé mi. every good thing that is dead in my life. gbogbo rere tó ti dòkú nínú ilé mi. every good thing that is dead in my house. ó yá gba ìyè lórúkọ Jésù. this life in Jesus name. ó yá gba ìyè lórúkọ Jésù. this life in Jesus name. wá pariwo. you will shout. wá kígbe orúkọ Jésù call the name of Jesus. Oh, ẹ̀yin ogun ọ̀run o. Ye host of heaven. Ẹ mi náà dìde kúrò nínú ipò kú lálẹ́ yìí. Lift me from the position of death tonight. Ẹ̀yin ogun ọ̀run. Ye host of heaven. Ẹ gbé mi dìde kúrò nínú ipò kú lálẹ́ yìí. Lift me out of play tonight. Wàá kígbe. We shall. Olúwa mí èémí ìyè rẹ sí ayé mi. Oh Lord, breathe your breath of life into my life. Olúwa mí èémí ìyè rẹ sí iṣẹ́ mi. Breathe the breath of life in my world. Ó yá mí èémí ìyè rẹ sí ilé mi. Breathe the breath of life in my house. Mm, eh, mí èémí ìyè rẹ sí ilé mi. Breathe of your life in my my house. Ó yá mí ẹ̀mí ìrẹsì ètò ìṣúná mi. Breathe the breath of life in my finances. Ó yá mí ẹ̀mí ìrẹsì ilé ọmọ mi. Breathe the breath of life in my womb. Ó yá mí ẹ̀mí ìrẹsì ẹ̀gọ́ ara mi. Breathe the breath of life in my body. Ó yá mí ẹ̀mí ìrẹ. Breathe the breath of your life. Wà á máa dárúkọ gbogbo ẹ̀yà ara rẹ. Mention every part of your body. Tó bá tilẹ̀ ní ẹ̀yà ara rẹ ká tó ti di òkú. If you have a part of your body that has to death. Bóyá Maybe your kidney. ẹ̀dọ̀ rẹ ni. Maybe your liver. Bóyá ọkàn rẹ ni. Maybe your heart. Gbogbo tó wulẹ̀ kó ti di òkú. Everything That I wọ́n lè lu àmì ẹ̀mí yìí rẹ sí lálẹ́ yìí ó yá mí ẹ̀mí yìí rẹ sí mi lálẹ́ yìí ó yá mí ẹ̀mí yìí rẹ sí mi lálẹ́ yìí wàá pariwo dáadáa ni wàá kí name of Jesus. ìwọ ẹ̀mí ikú ikú. you spirit of death. ó jáde lára mi. get out from my body. ó jáde lára ilé mi. get out from my house. ó jáde lára sẹ́ mi. get out from my world. wàá pariwo orúkọ Jésù mi tó wà. wàá kígbe. Olúwa jẹ́ kí gbígbẹ ó dópin nínú ayé mi. oh lord let dryness end in my life. jẹ́ kí gbígbẹ ó dópin nínú ayé mi. let dryness end in my life. wàá kígbe dáadáa ni. shout very well. lọ́pọ̀ ìkórìtà tí ayé mi ti ń la ipò kú kọjá. every junction that my life is experiencing death. lọ́pọ̀ ìkórìtà kọjá èmi ti la ipò kú kọjá. every part of my life that is expressing death. olúwa fà mí jáde. olúwa bring me out. ní orúkọ Jésù Kristi. in the name of Jesus. wà á kí gbé orúkọ Jésù náà dáadáa. in the name of Jesus Christ. gbogbo ìkórìtà tí ayé mi ti la ipò gbígbẹ kọjá. every junction that my life is experiencing dryness. ó yá olúwa fà mí jáde kúrò mẹ́. olúwa draw me out tonight. olúwa mú mi jáde kúrò mẹ́ lálẹ́ yìí. olúwa mú mi jáde kúrò mẹ́ lálẹ́ yìí. jẹ́ kí ènìyàn kan tó ń gbọ́ mi ó sọ̀rọ̀. mo fẹ́ gbé àdúrà yìí fún àwọn ìdí k Come. for some reason. wàá jí gbórúkọ jésù dáadáa. the name of Jesus very well. gbogbo ẹni tó tó gbàgbára. every power. àti ipá. and mind. gbogbo ègún. every cause. àti májẹ̀mú. and covenant. tí ń sọ rere di òkú nínú ayé mi. that is turning good thing to death in my life. ó yá ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lálẹ́ yìí. God of Jesus destroy it. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lálẹ́ yìí. God of Jesus destroy it. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lálẹ́ yìí. God of Jesus destroy it. wàá pariwo orúkọ jésù. shout the name of Jesus. gbogbo àmì. every mark. àmì. every mark àti àmì òkùnkùn lára mi. every evil mark on my body. ẹbí gba àmì òkùnkùn lára sẹ́ mi. every evil mark on my way. ẹ̀jẹ̀ Jésù bá mi parẹ́. blood of Jesus wipe it off. wàá kígbe. you shout. ní àfonífojì kú. as valley of death. ìṣẹ̀dá mi jáde. my creator come out. ìṣẹ̀dá mi jáde. my creator come out. ìṣẹ̀dá mi jáde. my creator come out. ìṣẹ̀dá mi jáde. my creator come out. wàá máa gbàdúrà yẹn. pray this prayer. wàá máa kígbe orúkọ Jésù. In the name of Jesus. olúwa. oh Lord. mo gba iyì. I receive life. mo Mo gba ìyè rẹ. your life. Mo gba ìyè rẹ. your life. Mo gba ìyè rẹ. your life. Olórin kan wípé ìyè ni mo yàn, ìyè ni mo yàn. Ìyè ni mo yàn, mi ò yàn ikú o bàbá. Ìyè ló yàn. You have, you have chosen life. Èmi ò mọ tó sọ ayé rẹ dùn. I don't know what turn your life to death. Èmi ò mọ tó sọ ayé rẹ dùn. I don't know what turn your life to death. Wàá máa kí gbé orúkọ Jésù. Calling the name of Jesus. Ògo mi gba ìyè. My glory receive life. Ìwọ àyànmọ́ mi gba ìyè. You my destiny receive life. Ìràwọ̀ mi gba ìyè. My star receive life. Ó ìpín mi gba ìyè. My lot receive life. Ìṣẹ̀dá mi gba ìyè. My creator receive life. Wàá máa pariwo bẹ́ẹ̀. Shout like that. Ilé mi gba ìyè. My house receive life. Ilé ọmọ mi gba ìyè. My womb receive life. Wàá máa pariwo bẹ́ẹ̀. You be shouting. Bó o ti ń gbà yẹn wàá dẹ̀ rí ìyanu ọlọ́run jẹ́ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ bó o bá gbàgbọ́ lálẹ́ yìí gbogbo tó ti gbẹ nínú ayé rẹ tó ti mú kí ayé ó tiẹ̀ mọ́ ní ìrètí inú rẹ mọ́ tó mú kí òdo ti sọ ìrètí nù mo ló gba ìyè lálẹ́ yìí lórúkọ Jésù Kristi mo ló gba ìyè lálẹ́ yìí mo sọ àsọtẹ́lẹ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi gbogbo ẹni tó ń bẹ lábẹ́ òde lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ listen to me right now. ó yà gba ìyè lórúkọ Jésù. gbogbo tó ti dòkun ní ayé rẹ kó gba ìyè. everything that is in your life. gbogbo tó dòkun nínú ayé mi jí gbogbo tó dòkun nínú ayé mi. lórúkọ Jésù ni mo pàṣẹ fún wọn. egungun gbígbẹ òjìjẹ gbàgbára ọ̀tún gbogbo tó dòkú nínú ayé mi yìí ó gbogbo tó dòkú nínú ayé mi yìí. Gbogbo ohun tó dòkú nínú ayé mi jí. Lórúkọ Jésù ni mo pàṣẹ fún ọ. Lógungun dígbà òdìdé gbàgbára ọ̀tún. Gbogbo ohun tó dòkú nínú ayé mi Gbogbo tó di òkú nínú ayé rẹ. Every death in your life. Gbogbo tó di òkú nínú ilé rẹ. Every death in your house. Nínú àgọ́ ara rẹ. In your body. Gbogbo ẹ̀yà ara rẹ tó di òkú. Every part of your body that is there. Ó yẹ kó gba ìyè lálẹ́ yìí. Live life tonight. Nínú ibojì àwọn àgbà. In the grave of the wicked. Nínú ibojì ayérayé. In the everlasting grave. Nínú ibojì òkùnkùn. In the evil grave. Olúwa kó gbé ọ dìde. The Lord will bring you out. Ìṣẹ̀dá rẹ kó dìde. Your creator will come out. Nítorí ta ti ìrètí ti you have been born. Nítorí ta tó junction of all everything that you don't have. lórí olóòtà ti sọ dòkú. over everything that the heavenly man do to them. lórúkọ Jésù ẹsẹ̀ tí wọ́n ti sọ dòkú. the leg that they have turned to them. orí tí ọwọ́ tán ti sọ dòkú. the hand that they have turned to them. ahọ́n tán ti sọ dòkú. tongue that they have turned to them. ojú tán ti sọ dòkú. have turned to them. gbá ìyè lórúkọ Jésù. be live in Jesus. bẹ́ẹ̀ dẹ̀ la rí o. so shall it ti rí bẹ́ẹ̀. it is so. Jésù Olúwa wa. Jesus name and Lord. ó fẹ́ pè wá. you want to call us. fún àdúrà. for prayer. tàbí ìmọ̀ràn àbó ní ìbéèrè kan àbó ní ẹ̀rí pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero six eight two five seven eight nine one zero eight zero six eight two five seven eight nine one èyí ni o wòlíì Ṣẹ́gun Adéníran. This is the voice of Prophet Ṣẹ́gun Adéníran olùdásílẹ̀ eh, iléeṣẹ́ ìránṣẹ́ altar of prayer and miracle ministry worldwide. the founder of the church of Author of prayer and miracle ministry worldwide. Lórúkọ Jésù á dára fún ọ. In Jesus name you shall be well. Bí o ti fi àwọn mẹ́sẹ̀gì àdúrà yìí ránṣẹ́ sí àwọn èèyàn mìíràn. As I share this message and prayer with others. Irú ẹ̀rí tó tí ì sọ rí. The kind of testimony you never share. Kí ọdún tó parí wàá sọ ẹ̀rí náà. Before the end of this year you will share it. Ní ojú oorun rẹ Olúwa yọ sí ọ. Wàá dẹ̀ rí ìyanu Ọlọ́run. See God's miracle. O lè connect wa ní orí WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà. Connect us on WhatsApp with those same guys. Èyí tá a ti pè jáde yẹn. Same like call Fún àwọn àdúrà wa ojoojúmọ́. Our daily prayers lórúkọ Jésù wàá rí ìyanu ó dẹ̀ lè ṣàwárí àwọn pírẹ́yà wa lórí YouTube gbogbo àwọn àdúrà tó ní ṣe pẹ̀lú àwọn òun ló wà ń bẹ̀ ó lè ṣàwárí wa pẹ̀lú Prophet Ṣẹ́gun Adéníran ó dẹ̀ lè subscribe bákan náà ní orí YouTube.